ẹ káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán ní ti ọjọ́ tèmi ní orí Orísun TV náà láti ṣe ètò fàájì ọ̀sán Orísun TV tí ò lè gbẹ tí ò lè ṣá tí ò lè tì tí ò lè dàrú kó lè bàjẹ́ kó lè pín ìkì kó lè sọnù kó lè dọ̀tí kó lè parẹ́ kó yé yín ẹ̀hẹ́ bó ṣe ń lọ nìyẹn lórí ètò fàájì ọ̀sán pẹ̀lú àwọn onítìyín àtàtà ẹ̀mọ́ kí mi máa ń sọ kínní kan pé tí òjò bá ń rọ̀ tátẹ́gùn bá ń fẹ́ tíjì bá ń jà tẹ́rìsì bá ń gbá orí ara wọn pọ̀ tó ń ṣe gbàsgbòs gbàsgbòs tó lé gbé Orísun lọ nítorí pé kí ni orí àpáta ni àwa yìí la kọ́lé wa sí o kì í ṣe orí iyanrìn àwa náà dẹ̀ tún kọ́ ọ ọlọ́run ọba ni eléyìí ni mo ti fi ń kí yín káàbọ̀ pé ẹ máa kú dédé ìwòyí o báwo lọjà ṣe ń lọ lọ́dọ̀ tí ṣàjẹ́ ń wọ̀n gbá ṣàjẹ́ ń bu gbájẹ ṣe ń ṣe ohun gbogbo ní kánmọ́nkóbó ṣe ń ṣe níwọ̀nba tágbára yín ká torí bó ṣe ń lọ yìí hmm, àwọn èèyàn ń ké ń gbòòrò ṣùgbọ́n ẹ̀yin ò ní rógun ẹkún èmi náà ò ní rógun ọ̀fọ̀ adémi tó dẹ̀ wá mí náà kò ní rógun òṣè lọ́la ọlọ́run elédùmarè èmi lèèyàn ti yín àtàtà ṣe fẹ́ máa rí gbogbo gbà dúdú máradán yín rèé o honey fingers worldwide aya wọn ọlọ́ǹdún ẹ̀gìn ọmọ wọn nílẹ̀ ìjẹ̀ṣà èmi lọmọ wa o ọmọ ẹkùn ọmọ ògìdìrìgbò ọmọ jálẹ̀kùn ọmọ tó ń pẹ́ṣu láàjà obìnrin tó fi gbìyàn jẹ ọmọ nílé alẹ́sìnlẹ̀ ọ̀nà gíla orí mi máa wú tí máa ti ń pè bẹ̀yẹn because ó ní sórí nǹkan tó tú tó tú bá láì yẹn mu tí máa ti wá ń sọ bẹ́ẹ̀ orí mi máa ń dì ìdè tí máa ti rántí sórí ẹ̀ tí dáàdi mi sọ fún mi orí mi máa ń dì ìdè ni àwọn ọmọ nílé alẹ́sìnlẹ̀ ọ̀nà gíla <laughs> ẹ̀ẹ́sùn wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe láyè méje ṣá ẹyẹ ẹlẹ́jẹ̀ ṣùgbọ́n lórí ètò fàájì ọ̀sẹ̀ mi máa ń sọ pé ẹyẹ òde jọ̀gẹ̀dẹ̀ mọ́ nílé ìjẹ̀ṣà o dòdò <laughs> adéníkẹ́ ń jẹ kí ìsà sí dòdò lára ẹ bá fi ṣe pé kéré mo wà ń bẹ̀ ẹ bá ṣa wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ fi blender blend ẹ̀ kẹ́ wá lọ dà sórí iná kẹrù lámàlà ẹ wẹ́ fọ bòlò tó dáa <laughs> ẹ fọ èbòlò tó dáa ẹ wá sí màbá yín jẹ pa ẹ wá tún mú kẹtùgé ẹ lọ bọ ilẹ̀ ẹ wá kó sódò kẹtù fi gún yán ah, ah ẹ wá mú ẹ̀gúsí tó yí kọ̀ǹdùkọ̀ǹdùkọ̀ǹdù ẹgbẹ́ wa ọmọ oúnjẹ gbé lórí ètò lẹ́ni èmi nìkan kọ́ ni mo wá o nítorí pé ẹyẹ mi ò fi ìyẹ́ apá kan fò á dé mi rere mi remi dòre dò ẹyinjú olódùmarè ọkùnrin ló ń ké sí. adémi àtàtà iṣẹ́ ọwọ́ tó tiẹ̀ fi múra lẹ́ni kò rí mi dídì. káàbọ̀ fìlà yẹn ó ní bó ṣe máa ń gẹ̀ ó gẹ̀ fìlà yẹn ó dúró aṣọ yẹn gan á tún dúró lọ́rẹ̀ ó orí kan díje ni ah, ẹni tí obìnrin rí tí ó sọ pé tí lèèyàn bá tẹ̀ wá jẹ́ ọkọ èèyàn kó sì ẹ̀ wá jálè èèyàn. ọlọ́run mi ò ẹ wo mo kí yín mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí oyún inú mo kí ọlẹ̀ tó wà níkùn pátápátá mo kí lọ́balọ́ba mo kí lóyè lóyè mo kí ọ̀tọ̀nkùlú pátápátá gbogbo òlú ni mo kí pátápátá porongodo ìbà náà lèmi fọjọ́ èníjú torí wọ́n ní ewúrẹ́ tó wọlé lọ́jọ́sí tí òjúbà ó dẹran àmúṣẹbọ àgùntàn tó wọlé tí òjúbà ó dẹran àmúṣẹbọ torí ẹ̀ náà làwa ṣe wọlé tá a júbà àti júbà èèyàn ìbá pátápátá parí ọlá ògbà tí gbalá ìlànà gbanigbani tí gbalá ìlẹ́nìkan yàgbó yàájú ọkùnrin ogun mímọ́ mímọ́ mímọ́ lájùlé ọ̀run mímọ́ àwọn àgbààgbà mímọ́ níwájú ìtẹ́ ògo mímọ́ wọ́n ń ṣe mímọ́ fẹ́ni mímọ́ tó ń jẹ mímọ́ tó ń wọ mímọ́ tó ń fi mímọ́ bora bí aṣọ ọba tó dá ayé ó sọ ayé láyé ayé ò yẹ ẹnikẹ́ni olórúkọ táwọn mùsùlùmí ń pè àròyìn àkùdùs yáàlá orúkọ ọlọ́run náà ní í jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wá dé nínú àwọn baba aláìláì baba mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn orí kìíní ẹsẹ̀ kẹjọ òun lọ́ba pẹ́tí ọwọ́ ọba pẹ̀tẹ́ ẹsẹ̀ ọba tó dá ayé sórí omi omi ò gbé ayé lọ mm-hmm. ayé ò sì gbómi lọ pẹ̀lú olódù tó màrè that is to say the mystery tó mọ àwa àlejò eléyìí mo fi kí wọ́n káàbọ̀ sórí fàájì ọ̀sán tẹ̀lé wípé ìbà ìbà ìbà mi rèé adéníyìn lèmi jẹ́ èmi á máa pera mi ní ọ̀rẹ́ àwọn kan boyfriend àwọn kan zadi àwọn kan bébí àwọn kan Bobby, àwọn kan ọ́nkù àwọn kan ṣúgà dàdí àwọn kan ó yẹ kó ti yé e bẹ́ẹ̀ ẹ ṣáà mọ̀ lórí fàájì ọ̀sán náà ni olúṣọlá adéníyì ọmọ mọ̀rọ́láhùn ẹ̀yinjú olódùmarè rèrèmí rèmí dòrèdò ọba àwọn ọmọ abúlé worldwide ọba gbogbo ọmọ abúlé pátápátá tilé toko ló ń kí yíká àbọ̀ sórí fàájì ọ̀sán tèmi níbi tá a ti jọ máa fi etí gbé ìyàwó ọ̀rọ̀ lórí àkòrí tó yàtọ̀ mhm. àkòrí tó screen gbangba àkòrí tó sentimamọ́kàn mhm. àkòrí tá a máa kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀ mhm. níbi tí a ti jọ máa gbéra wa débẹ̀ tájọ máa jára wa sí bẹ́tà tá a bá wá wò dáadáa ẹ mú mọ̀ pé ọjọ́ yẹn ó ti ń rebi àná òórùn rebi àtiwọ̀ ẹ ti máa máa wò pé ká ṣe pápápá ká ẹ o ẹ kàn pé everybody ẹ pé everybody <laughs> torí honey finger máa ní àdájì ò dáa kò dáa ẹ pé everybody ẹ pé ọmọ ẹ pé àbúrò ẹ pé ọ̀rẹ́ kájọ fi ti gbéyàwó ọ̀rọ̀ lórí fàájì ọ̀sán tèmi torí èmi máa ń sọ pé ẹni tó bá wọn bó ṣe ń lọ ló máa ń bá ní ká lọ ẹ má ti gbé kúrò ẹ jẹ́ ká lọ ṣe fàájì fẹ́ẹ́rẹ́fẹ́ lókè lọ́hùn tí a bá máa fi padà dé a máa ṣe aṣọ lójú ẹ̀. <laughs> ṣé bó ṣe mọ o ṣé bó ṣe mọ o ẹlẹ́wà ṣàpọ̀n ọ̀rẹ́ ṣe bó ṣe mọ o àǹtí mi ṣe bó ṣe mọ o bọ̀dá mi ṣe bó ṣe mọ o ẹlẹ́wà ṣàpọ̀n. ò bá ṣe bó o ṣe mọ ẹlẹ́wà ṣàpọ̀n torí ká mú ẹ̀yìn lọ́wọ́ ọ̀tún ká mú ẹ̀yìn lọ́wọ́ òsì ká wá mú ẹ̀yìn ẹ̀yìn rìn délùú sẹ́yìn ẹni tí ó yin ni ni ó yin ni ẹni tí ò ní yin ni ò ní yín èèyàn ká gúnyán nínú ewé ká ṣebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yó máa yó ẹni tí ò ní yó ni ò ní yó bí ọwọ́ eku bá ṣe mọ bẹ́ẹ̀ báyìí níṣe mọ́ fi ń bọ́jú ọ̀rẹ́ mi ṣe bó ṣe mọ eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ padà sórí ètò fàájì ọ̀sán tèmi bóyá iṣẹ́ ń darapọ̀ pẹ̀lú wa adéníyì olúṣọlá ọmọmọrọlá ẹyinjú olódùmarè ọba àwọn ọmọ abúlé òun lèmi ń jẹ́ èmi nìkan wá kọ́ èmi pẹ̀lú ọmọ tó dára jù láfíríkà ọmọ hmm. dúdú bíi kóró ṣin hmm. ọmọ kan bíi one million oh, ẹni oh. ọkùnrin kan lọ́nà tó ń sun gbére ojú sí olórí Babátúndé ah. gangan aya wọn lóńdó ẹ̀gbì ààrẹ ìjàjá ọjọ́ ìjàjà ìjàjá ló máa lẹ́yìn ìjàjá wọn ọ̀jàjà ni wọ́n máa pé yín ní tèmi ó yá gbé mi dé bẹ̀ gbé mi. Ah, Hannah Adenike Babatunde honey fingers worldwide ẹ̀rí bá jẹ́mi ṣe ń kí mi ah, Adémi ah, tí máa ń pe orúkọ yẹn orí mi wá wú ni Adémi. <laughs> ẹ káàbọ̀ padà sórí ètò Fàájì Ọ̀sán Orísun TV náà àṣìwà àkúrò ń bẹ̀ gbogbo ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ tí wọ́n bá ṣe ń ṣe orí Orísun TV la wà Fàájì Ọ̀sán dẹ̀ lè tò àwọn adé squad ni wọ́n ràn ní kò yé yín any other adé squad ṣe cancer people. <laughs> ẹgbà méjì kì í dá àwọn oníyìn. bẹ́ẹ̀ ni bá a wà lórí ètò lẹ́nìí gbogbo àwọn tí kò bá tí ì darapọ̀ mẹ́tò ẹ bá wa pè wọ́n ẹ pè wọ́n ẹ má dàjẹ́. yes kẹ́ ẹ pè wọ́n torí nǹkan tá a tún gbé wá fún yín lẹ́ni ẹ ẹ rórin tí adémi gbé wọlé ni ṣé bó ṣe mọ ni ẹlẹ́wà ṣàpọ́n ohun tá a gbé wá lẹ́ni fún yín ó jẹ́ nǹkan tí gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ sí nítorí ìdí èyí ẹ bá mi pe àwọn èèyàn káàkiri lágbàá ní gbogbo ibi tó máa wà tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn pé wọ́n tó wà ń ta àwọn tó wà níbi káràkátà àwọn ìyẹn kan bá mi tan tẹlifíṣàn wọn yẹn gbé síbẹ̀ kó máa gbọ́ ètò yìí kó lè mọ nǹkan tá a fẹ́ sọ ní èní nítorí pé ẹ̀rọ fún mo ṣe máa sọ lórí ètò máa sọ wípé kò èèyàn kan ni ọ̀rọ̀ wa máa ń ta ó máa ta onílé àta àlejò ẹ̀gbọ́n àbúrò àgbàlagbà ọmọ ékeré ohun tá a tún mú wá lè ní ṣe bó ṣe mọ ṣíṣe bí ẹni ṣe mọ. bẹ́ẹ̀ni. tí ò sí pé bóyá àmú nǹkan mọ nǹkan àti làmọ́lẹ̀ gbàgà ṣe bó ṣe mọ ṣíṣe bó ṣe mọ la nítorí pé a ti rí pé ní ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn máa ń ṣe jù bí wọ́n ṣe mọ́ lọ ó wá máa ń kó bá wọn. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó sì ló sì jẹ́ pé àwọn èèyàn nǹkan tí wọ́n mọ̀ pé àwọn ò ní agbára wọ́n á tún go to the extent pé wọ́n á lọ máa ya mọ́ bẹ́ẹ̀ni. wọn ò ní means tán fi máa dá padà. wọ́n máa fi dá padà. ṣùgbọ́n wọ́n máa ya kínní yẹn nítorí pé àwọn náà fẹ́ ṣe gbé lágbájá ṣe báyìí. bẹ́ẹ̀ni. tàmẹ̀dí change motor ẹ̀ láti ẹ̀ èmi náà fẹ́ change motor mi. kínní yẹn honey finger mi ní fẹ́ kó bínú adéǹkè. adéǹkè adéǹkè má bínú sí ọ̀rọ̀ yìí. mo ń jẹ́. àwọn ọkùnrin náà máa ń ṣe o. Hmm, gbogbo èèyàn ni. ṣùgbọ́n mo fẹ́ lè sọ pé ní generation y ó pọ̀ sọ́dọ̀ ẹ̀yin obìnrin ju àwọn ọkùnrin lọ àwọn hmm. ọmọ jèsí obìnrin òde òní hmm. ó pọ̀ sọ́dọ̀ wọn hmm. ju àwa ọkùnrin lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé ìyá ẹ̀ ewé ló ń tà ọmọ yìí eléwé ó fẹ́ lo fóònù olówó bówó current one mi ní dákọ̀ ó ti yé yín tó yẹ pé latest tó jáde <laughs> ló fẹ́ lo ọ̀ṣàrà tó jẹ́ pé owó oko bàbá rẹ̀ ò ká o. Mm. Mm owó gbogbo okòwò ìyá rẹ̀ látìgbà wọn ti bí kò ká ó fẹ́ lò fún one point five million naira. Ah, ah. wọ́n sì ń gbé yàrá kan. wọ́n sì ń gbé yàrá kan ọmọ yìí léwé sì ni. <laughs> ẹlòmíì irun tó fẹ́ lo ẹran gan straight ni o èyí tó straight yẹn gan mo fẹ́ o èyí tó straight yẹn gangan mo fẹ́ o <laughs> èyí tó straight yẹn ni o ó fẹ́ lo irun two fifty thousand ah. boxer ní sí ń ta. Hmm. iṣẹ́ apá ò dẹ̀ ka. iṣẹ́ apá rẹ̀ ò ka. Hmm. ẹlòmíì latest aṣọ tó jáde ló fẹ́ lò hmm. ó fẹ́ ro ó fẹ́ wọṣọ fifty k hmm. sórí bàtà one twenty k kò dẹ̀ níṣẹ́ lápá kò níṣẹ́ kò lábọ̀ àwa máa ṣé mo pé àwọn obìnrin go to the extent of borrowing wig obìnrin yàwọ̀ tẹ́lẹ̀ ara wọn. ah irọ́ irọ́ àkìlódé. mi ì ṣeré o. Ah. ah ẹ wá olórí ètò ẹjọ ẹjọ ẹjọ o mi ìṣeré o adébíyàn ti jẹ́ kí n wá bínú báyìí o oh. èèyàn tẹ̀lé a gbọ́ pé èèyàn yaṣọ à ń gbọ́ yẹn in fact fún irun kọ́ ẹ a gbọ́ irun náà because nítorí àwọn iṣẹ́ kan wà bàtà ń kọ́ bàtà náà tún wà a gbọ́ yẹn ọ̀dà èyí tí wọ́n àwọn eh. tẹ́lẹ̀ lèmi ò wá fẹ́ gbàgbọ́ ah, ah, àwọn tẹ́lẹ̀. èmi ti rí ah, obìnrin tó pe ọ̀rẹ́ pé yọ̀ọ́yá mi ní two bẹ́ẹ̀ náà joking apart i'm serious ẹ rí i pé mi serious this is not a joke. ẹni panudé. Hmm. obìnrin mi go for ní boyfriend ṣe yá ọmọ mi àyà boyfriend. eléyìí tẹ́yìn dúgbé wáyé tó. no mo serious ká ní boyfriend ṣe yá ọmọ mi ah! ẹ lo ó dẹ̀ jọ ṣó lè yá mi boyfriend yẹ just a night náà ni alẹ́ nìkan máa fi lò ó tó bá ti dà ọ́ padà. Ah, ẹ wo ṣíṣe béèyàn ṣe mọ̀ ó jẹ́ nǹkan tí ó gbọ́dọ̀ jẹ́ téèyàn gbọ́dọ̀ imbibe as culture. culture ní gbogbo ọ̀nà kò ń ṣe nínú gbẹ̀yẹ personal life in business. bẹ́ẹ̀ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ pé téèyàn bá fẹ́ dá ju bí ó ṣe mọ̀ lọ á kàn rí pé òun padà sẹ́yìn ni automatically ó fẹ́ lọ síwájú ni ṣùgbọ́n torí pé ó ti wá ṣe ju nǹkan tí agbára ẹ̀ ò ká ó máa ń kóyàn sí gbèsè. ó lè dẹ́mi légbodò. bẹ́ẹ̀ni ó lè dẹ́mi légbodò náà then ó máa ń jẹ́ kéèyàn tẹ́. bẹ́ẹ̀ni. ẹni yẹn máa tẹ́ láàrin àwùjọ because nígbà tí wáyé ti mọ̀ pé ní gbèsè lélẹ́yìí ah má dà lóhùn bàtà ló fẹ́ wá yà o bàtà ló fẹ́ wá yà o tó bá dẹ̀ ti yà kò ní dá padà o àbí ló bá ti yà á bàjẹ́ ni á wọ̀ pa ni o. ewu tiẹ̀ làbúrò ìyá bàtà. ó sún mi. ewu làbúrò ìyá bàtà. nǹkan tí yàn bá ní mo rántí ń gbà kan tí wọ́n pé. ṣé mo pé ẹlòmíì ẹlòmíì ṣe débi dápé tó bá ń lọ òde hmm. ọ̀tọ̀ lọ́dọ̀ ẹni tó ti yá ẹran ọ̀tọ̀ lọ́dọ̀ ẹni tó ti yá aṣọ ọ̀tọ̀ lọ́dọ̀ ẹni tó ti yá bàtà owó tó máa fi ṣe alákàndáre wọ́wé wọ́wé alákàndáre wọ́wé wọ́wé yọ ya ni. bọ owó náà fi ń yà wọn kiri ṣé wọn wá lè kówó yẹn kó lọ fi ra nǹkan lọ́jà ní tèmi sọ nìyẹn o ìdẹ́mi sọ nìyẹn because nígbà mi tẹ bá wò ó àwọn nǹkan tíyàn máa tíyàn máa pass through kéèyàn tó ṣe gbogbo àwọn kìíní gan wàhálà ti pọ̀ I wanna be I wanna be I'm gonna fake it until you have you make it ìyẹn ò ṣe nǹkan tí ó yẹ kéèyàn máa ṣe nílé ayé. ṣé tiẹ̀ rí mo gbọ́ nǹkan kan pé ní latest slang tó wà láàrin àwọn ọ̀dọ́ hmm. ní ìpínlẹ̀ tá a wà ìpínlẹ̀ èkó hmm. òun ni pé you fake it to make it. Hmm. ẹ mú dẹ̀ rí pé orílẹ̀-èdè wa àti mindset gbogbo wa ní nàìjíríà òun ni wípé tí àwọn èèyàn ò bá ti dé ìpele kan àwọn kan ò lè bá wọn róòlù Hmm. a lè gbé iṣẹ́ kan fún wọn hmm. we don't just look at the professionalism mm. the professional aspect of it a kì í wò wọ́n á rò pé ṣó gbé mọ́tò wá tí o bá ti gbé mọ́tò wa lè gbéṣẹ́ yẹn fún lè sá lọ. bẹ́ẹ̀ni èmi ti lose iṣẹ́ nítorí pé mi ì tí ì ní mọ́tò. bẹ́ẹ̀ ó wà dáadáa. ẹ kò ń ṣe pé wọ́n ní ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n mi ó ti lose iṣẹ́ tó wọ̀ ti twelve million naira torí pé kò gbé mọ́tò lọ. so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé torí nǹkan tó ti ṣe wọ́n tó bá fẹ́ lọ síbi irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n yá mọ́tò ẹlòmíì adé tún front ẹ̀bí ẹni pòun ló ní àwọn ará olùkí yẹn báyìí ni. èmi wá ti ríṣẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ ní ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí báyìí ti tó jẹ́ pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wò wá ń lẹ́sìn a máa mi rí i pé lóòótọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn ó ti ṣẹlẹ̀ sí kó ló ti ṣẹlẹ̀ sí mi náà rí dáadáa àmọ́ ìgbà tó jẹ́ pé nígbà tó ló dípò olúwẹ̀ẹ́ ní mọ́tò a lọ location bẹ́yẹn àárín pm àpò àárín pm akọ̀ fojú kọmọdé ẹ̀sẹ̀ pé ò jábọ̀ eh, kankan. ẹni bá ní mọ́tò náà máa ti ẹ̀ kọ́kọ́ pèsè location because wọ́n ti mọ̀ pé àwọn máa rí mọ́tò ẹ̀ lò. wọ́n máa rí mọ́tò ẹ̀ lò á lè fi kó á lè fi kó á lè fi kó kinní kan tó bá ti wá di pé ò ní kankan wọn á rọ ẹsẹ gbẹ̀yìn they are on to the next person. that is it. so àwọn tí àwọn èèyàn tó yẹ pé wọ́n máa fẹ́ ṣe bí wọ́n ṣe mọ tí wọ́n á lọ ẹlòmíì. real life fún wọn original life fún wọn wọn like wọn. ẹlòmíì ẹlòmíì ó lè jẹ́ pé bóyá room kan ló ń gbé àbí room and parlour ẹ bá rí baba Lexus Benz tó ń lò ẹ máa wò ó pé báwo lẹni yìí ṣe ṣe ṣùgbọ́n tẹ bá súnmọ́ tẹ bá bí aṣọ ìgbèsè tó wà lọ́rùn ẹ̀ fún yín. kódà kọ́bọ̀ ò sí lápò. èmi wá sí níyàn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sí pé mo ní àǹfààní láti bá sọ̀rọ̀ one on one tó wá sọ fún mi pé ah orí iṣẹ́ òun ni pé òun gangan mọ̀ pé òun ò lẹ́nu pàdúrà tó ń gbà ní pé iṣẹ́ tó ń ṣàǹfi mọ́tò yìí lé ó bọ́ sí pé torí tó bá bọ́ sí báyìí òun lè pokùnso hmm nítorí gbèsè tó wà lórí mọ́tò yẹn. lórí ọ̀rọ̀ oníṣẹ́dé àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá a máa ń ṣe tá a máa ń sọ̀rọ̀ lóde tó o dé mo rí i pé tó o bá ní ọkọ̀ àwọn iṣẹ́ kan wà tẹ́ pé wọ́n máa fojú rénà ẹ̀ hmm, hmm. kò bá ń ṣẹlẹ̀ sáwọn olórin náà tó o bá tí ì ra ọkọ̀ àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ náà máa fi hmm. máa lọ ẹ́ àti wípé ẹ jẹ́ kí wọ́n bá ọkùnrin wí àwọn ọkùnrin náà máa ń ṣe fake life but àwọn obìnrin ló máa ń fà kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe fake life torí wọ́n mọ̀ pé àwọn ọmọ tó wà ń tà ń sìn wọ́n fẹ́ déètì bọ̀bọ̀ tó WhatsApp bọ̀bọ̀ tó wà ń bẹ̀ hmm. òun náà dẹ̀ máa ṣe kí ni ó máa fọ́ọ̀mù ẹ̀ tí n bá padà dé láti òkè lọ́hùn máa wá yànnàná ẹ̀ lórí àwọn ọkùnrin torí mo mọ̀ pé ẹ̀yin obìnrin tẹ́ wà nílẹ̀ tí mo pé ó dàbí ẹni pé igbá àwọn obìnrin ni mo wá sí lẹ́nìí mo máa sí táwọn ọkùnrin náà tí wọ́n bá máa bá mi jà nìkan bá mi jà wọ́n lè pé wọ́n ní bá mi jà <laughs> wọ́n máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ẹ ká dé òkè lọ́hùn ká ṣe fàájì tó bá máa fi padà dé ó máa ládùn ó máa lóyún ẹ má gbé kúrò lórí Orísun Orísun làgbà. àwọn àgbààgbà ni wọ́n bá wa sọ láti ìgbà tá a ti wà léwe náà ti máa ń sọ sí wa létí pé ṣé bó o ṣe mọ ni o ṣé bó o ṣe mọ ẹlẹ́wà ìṣàpọ̀n ti máa ń pariwo ẹ̀ sí wa létí ní gbogbo ìgbà ẹ káàbọ̀ padà sí orí ètò fàájì ọ̀sán gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ètò fàájì ọ̀sán lẹ́wà ní orí Orísun TV náà ní Orísun tí o lè gbẹ láìláìláìláì kò lè bàjẹ́ kò lè pìyìkì kò lè dàrú kò lè bàjẹ́ kò lè sọnù kò lè dọ̀tí kò lè lọ láìláì nítorí pé kí ni orí àpáta Ọlọ́run Olódùmarè òun náà la kọ́lé wá sí ẹ bá mi pé gbogbo àwọn tí wọ́n ti darapọ̀ pé adé mi méjèèjì máa ti wà lórí ètò kan máa bọ̀ torí nǹkan tá à ń bára wa sọ òun náà ní ṣíṣe bó ṣe mọ ṣíṣe bí o ṣe mọ bí agbára ẹ ṣe ká ohun tí o ní agbára láti ṣe nìkan náà la ní kó máa ṣe fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọ̀nà tí àwọn èèyàn máa fi ń ṣe ju bí wọ́n ṣe mọ̀ lọ àwọn èèyàn tí wọ́n pé wọn ò ní owó kan wọ́n á dẹ̀ máa sọ pé àwọn ní owó yẹn àwọn tí wọn lágbára láti ra mọ́tò ńlá wọn lọ ra mọ́tò ńlá lóòótọ́ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan kan ló máa ń fà á tí wọ́n ṣe máa ń ṣe bẹ́yẹn ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ máa fi orí pípé ṣe nǹkan tó bá ti wá rí pé kíní ẹ̀ ti fẹ́ máa pa ẹ́ lára ó ti fẹ́ máa dá ọgbẹ́ ọkàn àbí àìsàn tètè ní kíákíá kó tètè yọ kúrò ń ohun tí a ń sọ náà ní orí ètò ni pé ẹ ṣe bí ẹ ṣe mọ ṣe bó ṣe mọ ọ̀rẹ́ wa adéníyì lèmi sì ń jẹ́ olúṣọlá ọmọmọrọlá wọn ìjú olódùmarè rèmi rèmi dòrèdò ọba àwọn ọmọ abúlé lórí ètò yìí náà ni fàájì ọ̀sán níbi tá a ti ń fi etí gbéyàwó ọ̀rọ̀ tá a ti ń kọ́ra wa ní méní méjì mẹ́ta ẹ̀ tá a ti jọ ń kọ́ ẹ̀kọ́ lórí ètò ṣé bó ṣe mọ ọ̀rẹ́ mi a ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé wọ́n máa lọ ń yá aṣọ rẹ wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń yá wig ẹlòmíì gan á tún yá yá yá yáwọ̀ tẹ́lẹ̀ ah. ẹlòmíì ayábàtà lórí kíni lórí kíni lórí bó sáfẹ́ ṣe bisgẹ́ owó tí okoòwò yáàrin ọ̀ka òun ni wọ́n fẹ́ fi ra fóònù ọ̀rẹ́ wa ṣe bó ṣe mọ́ ṣé ilé tó tiẹ̀ ń gbé ṣé agbára ẹ̀ ká ṣé income ẹ̀ ká. ìjẹ́jẹ́ mọ̀ pé gbogbo nǹkan ni ìgbà wà fún. bẹ́ẹ̀ni. ohun gbogbo láyè pátápátá ni ìgbà wà fún. tó bá ń wò ó pé bóyá nísìnyìí àwọn ọ̀rẹ́ ń lo mọ́tò ìwọ ò tí ì lo mọ́tò ìjọjọ́ mọ̀ pé ìgbà kan wà tó sì máa lo mọ́tò. ìwọ dẹ̀ ló máa jẹ́ latest owner. bẹ́ẹ̀ni ìwọ ló máa jẹ́ latest owner àdẹ gbàdúrà pé kó dàrú fún ọ̀rẹ́ ṣùgbọ́n ó possible kó wá ní ì tó dára tó dẹ̀ tún wà latest tó tóbi tó tún wọ́ ju ti ọ̀rẹ́ ẹ lọ. ohun tó tiẹ̀ máa ń yà mí lẹ́nu ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo owó tí wọ́n bá fi gbogbo ọdún kan kó nílùú Èkó yìí ilé lásán náà fi ń san. bẹ́ẹ̀ ni ilé yẹn wọ́n gan ilé pàápàá ká mú ìlú Èkó ká fi ṣe àpẹẹrẹ ilé wọn gan nílùú èkó ṣùgbọ́n tó bá sọ fẹ́ lómi pé à ah, ilé wọn bí i òkè ilé wọn ní kétu kétu alápẹ̀rẹ̀ yẹn <laughs> ilé wọn bí i ṣé wá rí àwọn agent wa náà àwọn náà wọn wọn jẹ́ kí nǹkan kó easy nígbà tẹ́ bá sọ pé two bedroom flat eight hundred thousand per year bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbé lẹ̀ nìyẹn per year àwọn agent àwa mú wa mú commission one fifty thousand agreement one fifty thousand àwa mú damages wọ́n ti sọ pé yẹn hundred thousand tẹ́ bá sì wá wọlé wá sọ fún yín pé kán tó lọ mú yín wo ilé yẹn ẹ gbọ́dọ̀ kọ́kọ́ san owó pé àwọn fẹ́ lọ mú yín wọlé kẹ́lẹ̀ mọ̀ ìṣọwọ́ tí àwọn èèyàn tó fi tó fi akọ̀fí ń ṣèjọba ara wa anyhow ẹlòmíì nítorí ilé ìsìn ó ti lose iṣẹ́ nígbà tí kò ibi tó yẹ kó ti kó gbalé sí tó fi máa tètè káfi tètè máa débi iṣẹ́ lákòókò agbára ẹ̀ ò ká àwa ẹja lọ sí Kòròdú ẹja lọ sí báfò ẹja lọ sí mọ̀wé nítorí pé ilé yẹn ó sì less tàbádẹ́ fi ní ká wọ ọ̀rọ̀ tá à ń sọ tàbádẹ́ ká wọ ọ̀rọ̀ tá à sọ lẹ́yìn báyìí ẹlòmíì lóòótọ́ ó yẹ kó máa ronú àti relocate kúrò kéètì yẹn ni nítorí pé òun ti pọ̀jù kò lágbára àti gbà ìgbọ́n ṣé kí n má tàn wá ó lè gbàṣẹ lọ́wọ́ ẹ̀ torí nígbà tí èèyàn bá lọ ń gbé ní mọ̀wé ìbàfọ̀ tó ń ṣiṣẹ́ ní Island lójoojúmọ́ tí kò dẹ̀ ní mọ́tò tó kọ́kọ́ mu lẹ́ẹ̀kan tó mu sọ́wọ́ ó tún dalẹ́ tó tún bọ̀ tráfíkì tún mu ìgbà wo ló fẹ́ jí ìgbà wo fẹ́ lọ síbi iṣẹ́ ìgbà wo làìsàn gan ò dé. ohun tí èmi kan gbìyànjú àti sọ ni pé ẹ ó yẹ ká ti mọ iye income wa and lórí in business èèyàn kì í ná gbogbo income tán ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ nínú business tó bá ṣe business wàá kọ́kọ́ pín income yẹn sí méjì fifty percent wàá reserve ẹ̀ to the business torí ọjọ́ tí ilẹ̀ bá dá. Mm business yẹn á lè máa move lọ fifty percent yẹn ló máa wá gbé àwọn bùkátà tó kù lé. ẹlòmíì àti ná èrè. ó ti ná kódà ẹlòmíì ti ná ojú owó mọ́ èrè hmm. ìyẹn ni ẹlòmíì ò ṣe yẹ ó ti ná ojú owó mọ́ èrè ìyẹn ni ẹlòmíì ò ṣe ń lè ń complete iṣẹ́ hmm. bí oníṣẹ́ ọwọ́ hmm. owó tẹ́ kó fi ra material níbi tó ti ń ṣe ó ti ṣe kọjá ara ẹ̀ ó ti ná owó material mọ́ṣẹ́ á bẹ̀rẹ̀ sí ní parọ́ àwa máa dúró kí iṣẹ́ mi wọlé kó lè fi ṣe iṣẹ́ tó tún wọlé tó fi cover up yẹn á tún òdì àwọn yẹn náà hmm. àwọn yẹn náà máa lè kiri ó tún dìgbà tó bá tún ríṣẹ́ ẹlòmíì gbà àdẹ̀tí hmm. balance ó take orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run ló take. ṣe. orí ọ̀fẹ́ ọlọ́run ṣé èdè rí nǹkan tí ò wáyé àwọn èèyàn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wò lórí ayélujára àwọn so-called superstars tẹ́ bá súnmọ́ wọn dáadáa ìgbé ayé yín pẹ̀lú iṣẹ́ tó ń ṣe tó ń wò pé iṣẹ́ rẹ̀ ò tóun ó fẹ́ bẹ́tà tiwọn. bẹ́ẹ̀ni olóye jẹ́ pé tíyàn bá ní nǹkan kan tó fẹ́ ṣe àwọn economist wa wá sọ pé have a scale of preference. that is it. gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kò kò ń ṣe nǹkan tó burú pé kéèyàn aim high kò ṣe nǹkan tó burú rárá ṣùgbọ́n nǹkan tá à ń sọ lórí ètò ni pé ìwọ tiẹ̀ kọ́kọ́ mú gbogbo nǹkan tó fẹ́ ṣe yẹn náà kọ́lẹ̀ ó yá sáré wá mú àwọn olóyìnbó pé kan ní need àwọn pé kan ní want need yẹn ni nǹkan tó yẹ pé kò ṣeé má ní kò ṣeé má mẹ́ta dẹ̀ ni clothing shelter and food oúnjẹ ilé tó máa gbé àtàṣọ tó máa wọ̀ o ṣáà ní ìyòrò wọjà. ẹ jẹ́ wá mu láti ibẹ̀ yẹn o ẹ jẹ́ mu látòrí oúnjẹ hmm. oúnjẹ ṣe pàtàkì ṣùgbọ́n má ya ọ̀ jẹun. Hmm. alájẹjù. jẹ́ kí ìlú mọ̀ hmm. ó torí iyán bá wọn gbódò roko ó torí àmàlà báwọn gbókùrọ̀ yọ bóní gúgúrú kọjá ọ̀rà bẹ́lẹ́pà kọjá ọ̀rà hmm. bóní mìrìmìrì kọjá ọ̀rà hmm. bí èèyàn bá ń jẹun jù kì í lákòjọ. Hmm, kò ní bẹ́ẹ̀ ni. ìkejì. alalẹ́ ni bábíkì. aṣọ a máa bo àṣírí ara ni bó o bá ṣe gbé ara ẹ ni. bẹ́ẹ̀ ni. nǹkan tí mo kó sí. ń rèé. òun rèé. ó ní iye tí mo mú màtíríà mi <laughs> ó ní iye tí mo mú. kọ́ńtà ń so. bẹ́ẹ̀ ni kí ló kan rú àwa yìí. Eh, kí ló kan àwa. tàbọ̀dẹ̀ àwọn èèyàn tún ní you looking good i love your outfit. thank you. kò dìgbà tí n bá para mi wọ́n mi ọ̀bá ká jíǹsì twenty thousand wọ́n ṣe kọ́tà so. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìkẹta ẹ̀bẹ̀ ní shelter ibi ìgbé àti sọ́lẹ̀ kan ibi tí agbára ẹ̀ bá ká èmi rí àwọn tó ń gbénu a room tó yẹ pé tó bá wọbẹ̀ you feel at home. èmi dẹ̀ rẹ̀ ń tó gba three bedroom flat tí ò ní tẹlifíṣàn nulẹ̀. ah àwọn abọ́ tí kò lọ́mọ ni. mi ò ṣeré o ó dáa ó ní arákùnrin kan ní àdúgbò wa ó gba a room and parlour set ọdún kẹta rèé tó ti kó délé kò ní bed kò ní tẹlifíṣàn kò ní chair ó dẹ̀ ń ṣiṣẹ́. kí ló dé ṣé kò tí ì má rí ni torí mi mọ̀ pé àwọn ọmọ wa kò sí bóyá fẹ́ ṣe ọmọ o gbọ́dọ̀ ní tẹlifíṣàn nù at least ó dà kí mọ́ láǹfààní ilé tó gbà kan tó wá di korofo tó bá mọ̀ pé rúùmù kan ló lè gbà tó bá lè tọ́jú lọ́pọ̀ ẹrù ẹ̀gan kò ní ṣó ó máa tún choke. ó lọ ṣé kí tí wọ́n já yín sí kankan ṣé mo pé èèyàn máa ń grow with time. yes èèyàn máa ń grow with time tó bá yẹ pé bóyá nígbà tó fẹ́ ṣègbéyàwó àbí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀ agbára rúùmù kan ló lọ agbára ẹ̀ ká gbà á ṣórí obìnrin torí ẹ̀ bá pé abẹ́ gbé bẹ̀ because láti inú yàrá ibi tí ilé òtún ẹgbẹ́ láti inú yàrá kan wọ́n lọ sílé tí wọ́n fowó ara wọn kọ́ tó bá gbé plan tó o ní fún future mo ń sọ̀rọ̀ nípa scale of preference lẹ́ǹkan yẹn tẹ́ bá ti list àwọn needs yín ẹ ṣe à máa mú àwọn wants mọ okay in the next five years I want to do this I want to do this okay in the next two this. years okay ó wù mí kí n máa lo aago ní change mi fẹ́ lo aago lẹ́dà mọ́ ó wù àwọn yẹn ni wants wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n máa fi sẹ́yìn fi sẹ́yìn ìgbà tí agbára ẹ bá dẹ̀ ẹ̀ka ó dá ah, ìyá mi máa káre o ìyá mi kọ́ mi ní ẹ̀kọ́ kan tó ṣe pàtàkì tó ṣe kókó wọ́n máa sọ fún mi lórí ah ee. Eh, hey nǹkan táwọn ò bá ní nǹkan táwọn bá rà sí tó bá ṣe nípa àwọn ti rà àwọn ti ń sèbù owó ẹ̀ ti pẹ́. táwọn bá dẹ̀ ti lè rà àwọn ti ní ta irú owó yẹn gangan ńlẹ̀ sí saving níbì kan màmá sọ pé ah ẹ màmá ẹ nígbà tí mo wà ní kékeré màmá tí wọn ah, mọ mi ṣèbí ẹ̀yin lẹnu owó yẹn ẹ ṣe àti save ẹ ó yẹ jẹ àlọ ní àyìn kò tí ì ah. yá nígbà tí kánú fẹ́ ra nǹkan ten naira láyé ìgbà yẹn wọ́n gbọ́dọ̀ save with twenty naira kó tó yọ ten naira yẹn láti lọ ra nǹkan. ìwọ ni kéèyàn fi gbogbo ojú owó ra nǹkan ebi ebi a máa pààyàn. kí ni ẹ wá jẹ́ kó wọ́n síwájú pé wọn ò lé wa fún owó skul rí. bẹ́ẹ̀ni. wọ́n ti san ká tó wọlé owó skul ti wà ńlẹ̀ ṣùgbọ́n tó bá dìgbà Christmas tí gbogbo àwọn ọmọ ń wọ koko ṣùtàn ṣe kínní kan á kọ́ gbé wàá jókòó wọn sọ fún wa pé wo aṣọ mẹ́rin náà máa ń rà christmas new year ìdúpẹ́ ọdún tó dáa máa ń ṣe ìdúpẹ́ ọdún ṣọ́ọ̀ṣì wa àti irú easter ṣì jìnnà aṣọ easter ọ̀tọ̀ ó ní kankan ó ní program tó ta tún máa ń ṣe ní church wa tó yẹ pé bí ìdúpẹ́ ọdún náà ni àdúrà ọdún la máa ń pè é mẹ́rin yẹn ó máa rà ṣùgbọ́n á sọ fún ẹ pé sórí pàtẹ́yọ̀ kan ló fi lo gbogbo aṣọ yìí meanwhile àwọn ọmọ tó ní owó lọ́wọ́ díẹ̀ ń gbà yẹn lè ra bàtà oríṣiríṣi báàgì oríṣiríṣi mọ́ èmi wá lè mú pé ṣe rí báàgì tí mo rà fún yìí òun náà lè máa lò fún ìta ó tún di next year ohun tí mo rí ni wípé tá a bá ń sọ nípa ìmọ̀ wọn ara ẹni hmm. gan ni bàbá ìwà tó ṣe kókó tá a bá ń sọ nípa ìmọ̀ wọn ara ẹni ṣe bó ṣe mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ ń sọ fún ọ sórí yàrá kan tó wà àwọn kan ṣì ń scott lọ́dọ̀ rẹ wọn torí rúmọ̀ palọ̀ tí wọ́n ń gbéhùn prayer point ti family kan ni wípé olúwa tiẹ̀ mú wa kúrò nílé face me i slap you tó o wá rí two bedroom tó o wà tó o lóòtì ìkọ́ tiẹ̀ tó o mórí ọlọ́run ṣe fún ọ̀hún bí àwọn kan bá ní agbára rẹ̀ ọba ni wọ́n láwùjọ ìwọ wá ti kọ́lé tiẹ̀ o wá wò pé ilé rẹ áàfù lọ́kọ́ o tí ì kọ́ tán ẹnìkan ń gbélé jìmìrà àánú rẹ ṣe mí níbi láńlọ́ọ̀dù lẹ́jọ́ jẹ́ ẹ̀ẹ́dọ̀ jókòó association ni àtẹni ó kọ́ ńlá àtiwọ́ tó yọ yàrá méjì láńlọ́ọ̀dù láńlọ́ọ̀dù jẹ́ ìtẹ́lọ́rùn gangan lọ́ba ìwà ẹ ká dókè lọ́hùn tá a bá máa fi padà dé a máa wá kó ẹsẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ níbi tí àtijọ́ máa gba wa nímọ̀ràn bí a ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn nípa ṣe bó ṣe mọ ìtẹ́lọ́rùn ọba ìwà ẹ má gbé kúrò Orísun làgbà Orísun lọ̀gá òkè òkè ní tiwa. lórílẹ̀ odigobe ẹ̀ odigobe ẹ má yẹ kó di ìgbà tó bá tó di gòbe kẹ tó máa ṣe bí ẹ ṣe mọ ohun tá à ń sọ lórí ètò lẹ́yìn lórí ètò fàájì ọ̀sán lórí Orísun TV náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín tẹ máa ń fẹ́ gbọ́ Adéníkè Anna Babátúndé honey fingers worldwide àti Adémi rèrèmí rèmídò rèdò ẹyinjú Olódùmarè Olúṣọlá ẹyinjú Olódùmarè rèrèmí rèmídò rèdò. ká <laughs> lọ lẹ́ẹ̀kan a sọ fún yín àwọn nǹkan kan tó máa ń jẹ́ pé èèyàn ṣe bí eh, èèyàn tí kéèyàn máa jẹ́ kéèyàn ṣe bí èèyàn ṣe mọ̀ báyìí a ní láti kó gba gbogbo ẹ̀ ńlẹ̀ pápá tàbí àwọn bàbá oníṣọ́nà a fẹ́ sọ bí ẹ ṣe lè ṣe bẹ́ẹ̀ ṣe mọ́ lẹ́ẹ̀kan mo ti sọ gbogbo àwọn tó bá ṣe ń bara tó bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò mo tọ́ lẹ́ẹ̀kan pé ẹ ní scale of preference yín àwọn nǹkan tó ṣe pàtàkì àwọn tó jẹ́ ní ìsìn àwọn that's your share oúnjẹ jíjẹ aṣọ wíwọ̀ àti òrùlé tẹ̀ ń gbé yìí sí agbára yín bá lẹ̀ ti ká ní gbogbo ẹ̀ òun náà ni kẹ́ ṣe o tó bá wá jẹ́ pé bóyá ìwọ tí wọ́n ti ń ṣe bàbá o bàbá kẹ́ ẹ ẹ ó gbà yóò pọ̀ máa ṣe èèyàn ẹ kìíní tó ti ń ṣe bẹ́ẹ̀ fún ẹ tẹ́lẹ̀ tó dẹ̀ ti ń ya ẹran fáwọn boy. tó dẹ̀ tilẹ̀ ti tilẹ̀ wá ti ń dá. tilẹ̀ ti ń yẹ tí ó lọ tilẹ̀ wá dẹ̀ ti ń dá. rìṣọ́bù o. jẹ́ kí n má tàn ẹ́ tí o bá ti rí kinní yẹn ṣe wọn ní kí ẹni bàbá kẹ́ ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni. tó wá rí àwọn tí wọ́n ń pè ẹ́ ń bàbá kẹ́ yẹn nígbà tó wà torí pé ó wà náà ṣe ń pè ẹ́ tí kò bá sí mọ́ àwọn gángan ló máa sọ̀rọ̀ ẹ̀ láyà pé à tó bá wèrè ẹ̀ rántí ààrẹ kò máa sí nǹkan lọ́wọ́ ẹ̀ mọ́ ṣé ṣì lọ́jọ́ ṣe á tún padà sórí ẹlòmíì wọ́n á tún lọ sórí ẹlòmíì ìdí nìyí tó ṣe jẹ́ pé ìwọ̀nba tó bá ti lè ṣe ọ̀bá àṣà ẹni mẹ́wàá mẹ́wàá orí ẹ̀ lè máa wú bíi gàrí ìjẹ̀bú ìwọ̀nba tó bá lè ṣe ni kò ṣe tó bá mọ̀ pé orí ẹ̀ máa wú jù tó máa fi jẹ gbèsè má gba ọ̀nà ibi tán bá wà. kódà ṣé wàá tún wá pa yín lẹ́rìn àwọn kan wà wọ́n bá dé patí hmm. owó tí wọn ò ní ná fún olórí ẹbí wọn wọ́n ná fún olórin Hmm. torí pé wọ́n ṣàfẹ́ jẹ́ kí olórin kan kí àwọn èmi ò ní dàpọ̀. bẹ́ẹ̀ ni o. wọ́n á máa gbà béèlì béèlì wọ́n bá délé tán ìrònú ó dé. ìrònú àwa dé. bóyá owó lẹ owó ṣe ń ṣe owó kọ́ńtíráàtì tó ti ó ti fi ṣe alákàndáre ìwò èwo ah, alákàndáre ìwò. ẹ àwọn èèyàn èèyàn wa lórí ètò a ní àkókò púpọ̀ ṣùgbọ́n wọ́n ní ṣókí báyìí náà lọ bẹ̀rù wọ́n dẹ̀ ní pé ọ̀rọ̀ àbò ọ̀rọ̀ báyìí la máa ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò di odindi. àwa ti sọ tiwa náà nìyá rẹ̀ ti sọ fún yín pé báwo ni ọ̀nà tí ẹ lè gbà láti ṣ ṣe bí ẹ ṣe mọ àti sọ fún yín ní ọlọ́kan òòjọ̀kan tó bá jẹ́ pé bóyá ẹ lè dáṣe fúnra yín ẹ wá èèyàn kan maybe a mentor bóyá kánsẹ́lọ̀ lè máa tọ̀ lọ tí wọ́n lè máa tọ́ ìṣiṣẹ́ yín ok àwọn yẹn lè bá yín ṣe calculation èló lẹ̀ ń pa èló ló ń wọlé lóṣù kí làwọn nǹkan tẹ̀ ń náwó sí ṣówó school ọmọ ni ìyá ẹ jẹ́ mọ̀ pé public school wà òkè ẹ má gbà mí létí ẹ ní sùúrù ẹ jẹ́ ń ṣàlàyé ẹ jẹ́ ń ṣàlàyé ẹlòmíì ò mọ̀ pé ní public school ní public ok gbogbo àwọn tí wọ́n jẹ́ gọ́fìmẹ̀ntì wa ní èyí ibo náà lọ ṣé private school wà ń gbà yẹn public school ìsìn pàápàá ní eh, ibi táwa Lagos state tí a wà yìí public school nísìnyí ó wà òkè tẹ wọ́n máa ń ṣe competition mo wo competition mo rí mi dìde àwọn question tí wọ́n ń bi àwọn ọmọ yìí káwọn bá ọmọ yìí ṣe ń dáhùn ni mo lọ sí public school kan ládùúgbò mi nígbà tí mo ń bá wọn discuss tí mo bá wọn teacher tí wọ́n á sọ fún mi pé àkíní pé ní gbogbo gbogbo local government yẹn pé school àwọn ló win ní mathematics competition pé òun nìyẹn generator tó ń gbé fún ọmọ yẹn nílá òun nìyẹn on behalf of school làwọn dẹ̀ on behalf of ọmọ yẹn làwọn ṣe gba generator wọn òun ni school ń lò tí ìṣòwò tó fi ń kọ́ wọn sí kódà wọ́n máa tún ṣe extra lesson fún wọn ìwọ tí agbára ẹ̀ ò bá ti cap nursery school private school jọ lọ wọ́n kọ́ ọmọ lọ public náà. kó o ṣe mọ lọ wọ́n jẹ́ kí mi tiẹ̀ gbọ́ lámọ̀ràn nítorí àkókò rebi àná òun rebi àtiwọ̀ àmọ̀ràn mi rèé fún ọ jẹ́ ọkàn tó mọ oore hmm. àìmoore ní jẹ́ kí èèyàn tún ṣe ju bó ṣe mọ lọ tí nǹkan tó ní ò bá ti tẹ́ ọ lọ́rùn tó ò rí ohun dáadáa tí Ọlọ́run ṣe fún ọ rí ó mọ sáré ohun tó lè bá ní o ẹ alẹ́ ńlẹ́ bá sì ni torí lẹ́yìn lẹ́yìn báyìí ni tolóbe so àmọ́ ẹni tó bá dúpẹ́ oore tí olúṣe tó mọ oore tó jẹ́ ọlọ́kàn ìmoore lání ìtẹ́lọ́rùn tó jẹ́ ọba ìwà tá a bá wá ti ní ìtẹ́lọ́rùn ìfọkànbalẹ̀ ìgbé ayé ni mm. eléyìí ni mo fi ń dágbére lórí ètò wípé iléyá náà nu torí bàbá ròde bàbá ròkun bàbá rọ̀ṣà àforífẹ́lẹ̀ bùté ni àwa ti ń mú lọ síbi èbúté náà báyìí èmi máa wí pé bàbá ṣáàgì lọ́gbẹ́ ó di dandan kó ṣoje oníyàn ṣe ọlọ́kà ṣe ẹ̀yin tẹ́ bá wà fẹ́ jẹ́ ẹ kú àìbínú ẹ má wá gbàgbé láti gbé ìpolówó wá sórí ètò yìí ẹ bóyá ẹ̀dẹ̀ fẹ́ ṣe agbátẹrù ètò yìí tẹ́ ẹ fẹ́ dá sí tọlọ́hún tẹ́ ẹ ń gbádùn ètò yìí tó ń kàn yín lákìyẹn mí ara ẹ kàn sí wa at Orísun TV lórí gbogbo all social media lórí YouTube Instagram Facebook Twitter TikTok at Orisun TV tó bá jẹ́ pé mi ọ̀rẹ́ yín sugar daddy àwọn nǹkan bọ̀ bó àwọn nǹkan lẹ́fẹ́ kàn sí tàbí ẹ ní àmọ̀ràn tàbí ẹ fẹ́ jẹ́rìí ohun tí ètò yìí ti ṣe nínú ayé yín kó má bàa ká má máa wúra wa bí ẹni pa àti ẹ̀ ṣe nǹkan kan bóyá ẹ fẹ́ sọ nǹkan ẹ̀kọ́ kan tẹ́ ẹ ti kọ́ nípa ètò yìí tẹ́ bá fẹ́ kàn sí personally personal personally mm-hmm. lórí Facebook Prince Mọ́láwádé ní Olúṣọlá lórí Instagram and TikTok at official ẹyinjú olódùmarè eléyìí ni mo fi ń gbélẹ̀ fún ọ̀dọ́mọbìnrin mi pé ó dàbọ̀. ó dáa náà lórí ètò fàájì ọ̀sán lẹ́ni afẹ́ká gbogbo ètò yẹn ńlẹ̀ orí Orísun TV náà ni ní gbogbo ìkànnì wa pátápátá tí bá fẹ́ máa tẹ̀lé wa àti Orísun TV ni àmọ́ à ń rọ̀ yín pé kẹ́ wá ṣe ìpolówó ọjà kó wá ṣe ìpolówó ọjà nìkan lẹ lè ṣe ẹ tún lè ṣe agbátẹrù ètò yìí kí a má bàa kó gbà wọlé ọjà títà báyìí àti polówó gbogbo ẹ̀ òun náà ni àgúnmòwò fún wa ó dáná tó bá fẹ́ tẹ̀lé mi bóyá ẹ fẹ́ béèrè nǹkan ẹni kan tẹ́ fẹ́ sọ atani fingers ní Instagram àti TikTok bọ̀ ní Facebook níkẹ́ atex Anna Babatunde ó dàbí ká máa ti lọ àmì lọ àpẹ̀yìndà ó dàbọ̀ o.